فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة أصدق آه، الله سبحانه وتعالى إليتي tí ó tún ṣe ìjọ́kọ̀ wà yìí ní rọrùn ní òní tí عافي سي al-jumu'ah èyí tí àwọn èèyàn ti fi sọwọ́ sí wa èyí ti ṣe ọjọ́ kẹ ọjọ́ kẹjọ oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kànlé ní ogójì hijra salamu alaykum wa rahmatulahi wa barakatu. sọ a máa dáhùn àwọn ìbéèrè náà lọ báyìí. ìdákùnrin ọ̀hún oníbèrè ìbéèrè ṣe كبار الصلاة با السلاية نبا مسي حديث نبا محمد صلى الله عليه وسلم بنيكي أني تون رب عني باتي وندا وبدوك يا رفن بات ويكو إجفاري واني على قوان كان wọ́n lọ lójú ọ̀nà sọ wọ́n lè wá dá wọn lọ́nà sọ wọ́n lè yí pé bọ̀ lọ́wọ́ bá èyí ò mú nǹkankan kò mú nǹkan ìjà kankan lọ́wọ́ so ó wá ń bá wọn ṣe fáńfà láì mú nǹkan ìjà lọ́wọ́ yìí títí tí wọ́n fi pa ká ní sí irú arákùnrin bẹ́ẹ̀ náà ṣé òun náà ó wà nínú àwọn tí ó kúkú jẹ́ ẹ̀rí ìdáhùn sí ìbéèrè oníbéèrè àkọ́kọ́ náà a gbọ́dọ̀ jí kọ́ lọ yé wa wípé mi ní àìlàmọ́tì husnul khatima nínú àwọn àmì tí a fi sọ pé lágbájá àtúbọ̀tán rẹ̀ dáa òun náà ni alimọ́tò fi sẹ́bílì dìfáàyín anilmail kéèyàn kú lójú ọ̀nà yìí pé ẹnìyẹn ń dáàbò bo dúkìá rẹ̀ pàápàá jùlọ ńgbà tí wọ́n fẹ́ gbà á àwọn àhàdíìsì wáyé tó pọ̀ lórí eléyìí àkọ́kọ́ nu àhàdíìsì òun náà ni ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam tó sọ nínú àhàdíìsì tí imam bukhari rahimahullah àtẹlómi gbé jáde ní àhàdíìsì abdullahi ibn amr radiyallahu ta'ala anhuma onímọ̀ nkútìlá dúnà malihi ẹni yòówù tí wọ́n bá pa nígbà tí ó fẹ́ dáàbò bo dúkìá rẹ̀ nínú ẹgbàá wa mi wọ́n wá pé ẹni yóò tí wọ́n bá gbèrò dúkìá rẹ̀ gẹ́gẹ́ rẹ̀ haqqin lọ́nà tí ọ̀tọ̀ ọ̀kọ́ tẹ́lẹ̀ ẹni yẹn wá jà fitafita fọkútìlì wọ́n padà wá pa fọwọ́ shahid ó ń tọ̀hún kúkú jẹ̀rì ilé jẹ́ hadithi alákọ̀ọ́kọ́ tó wá nípa ìdáhùn sí ìbéèrè oníbéèrè àti hadithi míì tó tún wá nù hadithi Abi Hurairah radiyallahu ta'ala anhu tí ó súnmọ́ kọjọ ìbéèrè tí ó ní béèrè béèrè wọ́n ní arákùnrin kan lọ bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní èrè òjíṣẹ́ ọlọ́run àrò àìsà ò rí ni ǹjẹ́ rajulun yuridu akhadha mali ẹnìkan bá dé tó fẹ́ gba dúkìá mi qala mùdánù sọ̀sọ́lá ń fi dá lóhùn náà ni pé fala má fún lówó rẹ̀ o. ẹni yẹn tún bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àṣọlá wípé àrọ̀ àyíṣà yìí ń kọ́ tẹ̀lẹ̀ ni ọ wá rí tó bá yẹ kó bá mi jà ń kọ́ ànábì sọ̀rọ̀ àṣọlá wa tún dá lóhùn pé kọ́ tìlù ìwọ náà bá a jà kọ́ọ̀là ẹni yẹn tún bèèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ àṣọlá ń pé àrọ̀ àyíṣà yìí ń kọ́ tẹ̀lẹ̀ ni tó bá ajá sí pé ńgbà tá a jà ọ padà pa mí kúkú jẹ̀rí nìyẹn ẹ̀rí ọwọ́ tó wá sọ yí pé tó tọ́wọ́ ajá sí pé mi mọ̀ pa ń kọ́ jíṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣàlá sọ pé ọ̀ọ́lá wà fi nà inú náà ló wọ́n máa gbé tí ọba tẹ wá sí ìkíyà dáadáa nípa ìbéèrè oníbéèrè pé wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ kọ̀dẹ̀ ní nǹkan ìjà lọ́wọ́ èyí ó gbìyànjú náà nì pẹ̀lú hadith ẹlẹ́ẹ̀kẹta tá a tún fẹ́ mú wá fún wa yìí hadith Mukharik radiyallahu ta'ala an wọn lárakùnrin kan lọ bá nàbì sallallahu alaihi ó ní arọ́jòló yà tí ni fọyọrí ìdùnmáàlì ìyẹn kẹ́ lọ́mọ àwa bá mi yóò sì fẹ́ gba dúkìá mi ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ ni zakiruhu billah rán létí ọlọ́run ṣe wá àti fún pé má gbà kọ́dà onífà ìlànà yẹ́dùkúrú tó ń bá ṣe wá àti fún bí ọba gbà ńkọ́ onífà sẹ́yìn alayhi man hawlaka minal muslimin wá àtìlẹ́yìn lé lórí pẹ̀lú àwọn tó bá wà ní àyíká rẹ̀ náà àwọn mùsùlùmí fi ẹgbàá mi o mo sọ pé ọmọ àgbà dúkìá yóò sì sọ pé no àfi kóhun sá gbà á náà ni ẹ ràn mí lọ́wọ́ o kéèyàn pè wọ́n. kọ́ọ̀lá fàáyín lamẹ́kùn haúlẹ̀ ahadùn mínà mùsùlùmí ẹni pé ń jọ ìṣẹ̀lẹ̀ ẹni tó béèrè béèrè tó bá jáde pé kò sẹ́nì kankan nínú àwọn mùsùlùmí láyìíká mi ńkọ́ wọn ní òjíṣẹ́ ọlọ́run sallallahu kò fi lè jàjàyè nípa rẹ̀ ẹ̀rọ bí wa nàìjíríà náà ní sì tí ní crime alert ó ṣe yí pé tọ́jú wàhálà bá ti ṣẹlẹ̀ báyìí bá ti tẹ kóòdì yẹn báyìí àwọn ènìyàn ó dé sọ nípa ta aláṣẹ nìyẹn wá tìlẹyìn aláṣẹ lórí ike aláṣẹ òtí wá sí mi tó jìnnà wàá tẹ́ni ẹ dẹ̀ ń kẹ́jú pé wọ́n ọ̀sà àgbà kìíní yìí ni wọ́n fi ẹ̀gbẹ́ kìí ṣe pé ń bọ̀ lẹ́lẹ̀ yẹn kẹ́ni sábà gbé lọ ẹgbà tí wàá ní ohun tí fi ìjà ń kọ́ sábà mú lọ hàn òjíṣẹ́ ọlọ́run kan pé kọ́ọ̀tì yóò nà máa lè kí àníjà ṣègbìyànjú díẹ̀ kò jà fitafita díẹ̀ kò fi má gba dúkìá rẹ̀ hàtà àtẹ̀kùnà mi ń ṣòhàdá ilẹ̀ àkẹ́rà kí wọn náà fi jẹ́ kan náà àwọn ẹni tó yẹ kó yóò kúkú jẹ́rìí àbí kò sì lè kọ fún ẹni yẹn fi má gba dúkìá rẹ alimami Nasa'i rahimahullahu ta'ala àwọn náà gbé hadith yìí jáde nbẹ ni o ti máa clear yìí pé irúfẹ́ ẹni tí ó lè ká mú tó ní òun ọ̀sà dúkìá yẹn tí sì ní nǹkan ìjà dání tó yóò gbìyànjú náà ni tó tó bá padà gba dúkìá yẹn náà bó ló ti fẹ́ lò gbèsè ayé gbẹdẹmukẹ ìnira náà ni ó fi lò tẹ̀mí ayé nígbà tẹ́ni yẹn gba dúkìá yẹn tí ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ pẹ̀lú pé ẹni yẹn gbìyànjú níwọ̀n bá ohun tó bá wà ní inú kápá rẹ̀ láti dáàbò bo dúkìá rẹ̀ mò ń wò pé ibi tí ọ̀rọ̀ ta tún lè mẹ́nu bá gbogbo ẹ̀ pátá ni àwọn tá a kó ti ṣàlàyé rẹ̀ ó sì súnmọ́ ti clear sí oníbèrè ìbéèrè oníbèrè ní ǹjẹ́

àìbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ yọ ká nu ẹ̀rọ ìléwọ́ tó ń torí pé ẹ̀rí tó ń sọ wípé ẹni tó ní jánábà àti ahid ọgbọ́dọ̀ kí nǹkan kan máa lọ́kọ̀ àní ẹ̀rí yẹn nìyí kò gúrégé àti gbọ́dọ̀ sì ní nǹkan tó jẹ́wọ̀ fún ẹni tó ń ṣe haid láti má ṣe inú ìlànà ẹ̀sìn ohun tó jẹ́wọ̀ fẹ́ ti ń ṣe haid àti inú fàṣà láti má dédì rẹ̀ òun náà ní àsọlá ẹni tí bá ń ṣàlejò kò gbọ́dọ̀ kírun àbẹ́ni tẹ́jẹ́ bí mọ́ ń jáde lára rẹ̀ kò gbọ́dọ̀ kírun ìkejì mi kò gbọ́dọ̀ gbà wẹ̀ ìkẹta ọkọ rẹ̀ ọgbọdọ ṣe ìbálò pẹ̀lú rẹ. ẹlẹ́ẹ̀kẹrin ọgbọ́dọ̀ ṣe tọ́wáfù nílé ọlọ́run ọba sùhánà máa wá kílẹ̀ àti wá pé nígbà tọrọ ti rí bẹ́ẹ̀ àwọn alámọ̀rí kan bẹ tó yẹ pé kò burú tí ń ṣe hayes láti ṣe àwọn tá a máa òun náà ní àti á dàrí pé ìyẹn ti wá ìrántí ọlọ́run àti ìmákí alukur'an ó lè ṣe nígbà tí ń ṣe nǹkan sùn lọ́wọ́ sàwa yóò wò nínú ẹ̀rọ léwọ́ ni o àbí yóò gbé mùsàfù dání bẹ́ẹ̀ náà ni ẹni yẹn lè ṣe sùjádà nígbà tó bá gbọ́ àyà sájídà náà alukur'an ó sì lè fọwọ́ mú mùsàfù kódà kò sí láì ọkọ rẹ̀ ó lè máa ka Qur'an lẹ́ni tí ó wà ní ìgbà àyà ìyàwó rẹ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ sáà nẹ́bí sallallahu alayhi wa sallam tó fi wọn máa kí al-Qur'an nígbà tí àwọn Aisha radiyallahu ta'ala anha tí wọ́n ń ti menstruation lọ́wọ́ tó fi wọ́n sì gbé lílé wọn láyà. bákan náà nù gàdọ̀ pé kò burú fẹ́ni tí ń ṣe haid òun náà ni ìlọsí eid àti ìwọ mọ́sálásí ọkọ rẹ̀ lè bá jẹ ó lè bá mu bákan náà ó lè ṣètọ́jú ọkọ rẹ̀ bákan náà wọ́n lè jọ yóò ti máa clear sí wa pé kò sí nǹkan tó burú níbi pé ẹni tí ń ṣe àlejò ó lè ka alukoran bóyá nínú ẹ̀rọ léwọ́ ni o àbí nínú mùsàfù ni nítorí pé kò sí ẹ̀rí tí ọlálàáfíà sọ̀sọ̀ pé obìnrin tí ń ṣe haid kò gbọ́dọ̀ kí alukoran àbí láti gbé dání Allahu ta'ala a'la wa a'lam. béèrè kẹta wọn ní ǹjẹ́ gbogbo lórí ẹ̀rọ ayélujára wọn ní náà ní ó ṣẹ̀tọ́ nínú ẹ̀sìn Islam ẹni tó bá rí bẹ́ẹ̀ ni pé sábàrẹ́ ni tí ń ṣe òwò lórí ẹ̀rọ ayélujára tó wá jẹ́ pé òun láwọn kan tó máa ń ba gbé ọjà yìí káàkiri ẹni tó fẹ́ rajà yóò wo ọjà tó fẹ́ rà lórí ayélujára yóò sì sanwó ẹ̀ òun tó wá ń tajà ó wá ní àwọn tí ó máa ba lọ gbé ọjà yìí bóyá nìbàdàn ló wà ní ẹni tó fẹ́ rajà wà sẹ́yìn yóò bá gbé ọjà yìí láti Ìbàdàn lọ gbé e bá tí ó lọ gbé fún un ẹni tí ó lò dábàá yìí pé sóun náà wọlé nínú ẹ̀sìn. gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé wàsáìlì ẹ̀rìlá àwọn irinṣẹ́ tí ó ń jẹ́ kí ayélujára wọn tó lu jára wọn a lè pè ní silahun zaatu haddaini ó jẹ́ nǹkan ìjà kan tó ṣe pé ní ahun méjì ahun àkọ́kọ́ èyí tí yẹn lè fi ṣàbúrú wà gẹ́gẹ́ báwa náà sì mọ̀ báwọn yẹn ṣe ń lò fún nísìn ahun kejì òun ni kí yẹn lò fún rere kò sí nǹkan tó burú a sọ pé èèyàn gbọ́dọ̀ lo ẹ̀rọ léwọ́ láti fi ṣe kátàkárà kò burú láti ṣe kátàkárà à ìlàm lórí pé à ń lo ayélukára àgàgà tó bá jẹ́ pé gbogbo májẹ̀mú bíi oríṣi bíi mẹ́rin ìran mẹ́rin nínú májẹ̀mú wọ́n gbọ́dọ̀ wà níbi kátàkárà tí kátàkárà yẹn máa fi lálàáfíà tó bá ti pé ó sí láìsí ìdẹ̀kùn tún dé nìyẹn tá a bá ń lo ẹ̀rọ ìléwọ́ láti máa fi ṣe kátàkárà wọ́n polówó mọ́tò ń bẹ̀ ni wọ́n sì gbogbo inú rẹ̀ wọ́n ẹni yóò sì padà lọ́wọ́ abá bẹ́ẹ̀ sọ dáadáa ló tún jẹ́ kí làwọn májẹ̀mú yẹn tá a bá ti sọ àwọn májẹ̀mú yìí kò sí wàhálà májẹ̀mú náà ni yàní ṣòro tó ẹnì àìkọ́d àwọn májẹ̀mú tí a fi ta kókó kátàkárà yẹn ìkẹ́ńbẹ tó ní ṣe pẹ̀lú ẹni tí wọ́n jọ ń dúnàdúrà pẹ̀lú pé nígbà wọn yóò ní làákàyè yóò ti bàlágà yóò jọmọlúàbí gbogbo àwọn nǹkan yẹn gbọ́dọ̀ pé lẹ́yìn náà ni pé ta fẹ́ dúnàdúrà nípa rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí sẹ̀rí àgbà wọlé ẹ̀rí a sì rí nǹkan yẹn báyìí òní já sí pé ìwọ sá kó wá ní wàá padà rí ọjà nínú àwọn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òní ṣòro tó fi hà àwọn májẹ̀mú tí ọjà yẹn máa fi lálàáfíà èyí tó jẹ́ ti gbogbogbò wà bí nísìnyí tí ọjà ọba tí òwò ọba fi lálàáfíà ọgbọ́dọ̀ lẹ́tàn nú wọn ọgbọ́dọ̀ jẹyàn ń pàṣẹ ọgbọ́dọ̀ sí bàjẹ́ ń bẹ̀. bákan náà ìkẹta náà àwọn májẹ̀mú náà ní ṣòro tún nẹfà àwọn májẹ̀mú sísàmúsẹ̀ nǹkan tá a fẹ́ rà yẹn pé nǹkan tó fẹ́ tà yìí tó ní ká pàǹpà rẹ̀ kò jẹ́ dógò lápẹẹrẹ bákan náà ni májẹ̀mú mi náà ẹlẹ́ẹ̀kẹrin òun ni ṣòrótù lozom àwọn májẹ̀mú dáhùn gbà kìíní yìí dìdẹ̀ ni a gbọ́dọ̀ tà ìyẹn ni wípé nǹkan yẹn gbọ́dọ̀ pa sófo kó o níbi ìyáàrú sharp ehun tó bá ní warranty a lè sọ pé ọjà ni o ti rà á ní ìnìkọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí obìnrin yìí pé ẹ̀sà májẹ̀mú ẹ̀sà ròyìn ẹ̀sà sísàdáyẹsẹ̀ ẹ̀sà rírí tó bá ti wà ń bí nǹkan ọjà ò ìpè ń rí náà tí mo bá rí ni màá tó mọ̀ kí mo fẹ́ rà ìròyìn rẹ̀ só pé àbí òpè tí mo bá rí ròyìn yẹn màá tó mọ̀ kí mo fẹ́ rà ọjà ò tí ì pè bẹ́ẹ̀ tó dìgbà tí gbogbo àwọn bá jẹ àtàbá tó rí gbogbo àwọn nǹkan ìtọ́ bá pé ńgbà yẹn lèyẹn tó lè sọ pé dandan ọjà yìí ti di títà òun là nẹ́bi sọ́lọ́ àṣàlá sọ wípé àlùbáyé àánì bil khiyar oníkátàkárà méjì wọ́n lè ṣẹ̀ṣà tí wọ́n bá ti túká wọ́n bá sòdodo ń pa kátàkárà yẹn kọ̀ bá àjáyé lu kára wọ́n sì ṣàlàyé gbogbo nǹkan tó lè jẹ́ láì fi ti ń bẹ́ nù rẹ̀ ọlọ́run fi àlùbáríkà sínú kátàkárà wọn ṣùgbọ́n tí wọ́n bá pa á mọ́ tí wọ́n sì parọ́ ọlọ́run máa yọ ìbùkún kò kátàkárà nǹkan tọ́tọ́tọ́tọ́ nà ní ọba subhana nusa tuba kọ́rọ́ seventy five àwọn ni ọlọ́run sì ẹ wá rí nípa pé tí wọ́n bá ti fi ọjà yìí hàn ní ayélujára ẹnìkan bẹ tó ṣe wípé yóò máa lọ gbé fáwọn ẹni tó ní wọn tá a lè pé ìṣesí ìyàwó náà ní asámsara asámsarọ kí ló ń pè sámsarọ òun náà ní alwasatatu bayna al-ba'i wal ìṣe alàgàtà láàrin ẹni tó fẹ́ tà àtẹni tó fẹ́ rà lè ìjọ́rọ́ ìlbàì kí kátàkárà yẹn kó fi lè ṣe kí ni o kó fi lè wáyé. tá bá ń sọ̀rọ̀ nípa sámsàrọ̀ yìí ìyẹn ẹni bá ní ta ọjà yìí tó wà láàrin ẹni rà àti tà yìí ìran méjì gbogbo ẹ̀yin tẹ̀ wa àkọ́kọ́ nínú òun ni samsaro tún fi báyìí alàgàtà níbi ọjà ẹni tí ń gbélé tó ń gbélé kì í sáró oko ìzà àárí ìgbà ẹni tí ń lo fóònù yẹn ni ti ń gbélé yìí. sọkọ́sẹ́ fóònù yẹn bá ṣe alàgàtà láàrin ẹni tí ọ̀rọ̀ àtòun tó fẹ́ tà kò sí nǹkan tó burú mbẹ̀. àti wípé làádà tí ẹni yẹn máa máa gba ohun tó ṣẹ̀tọ́ ni ohun tó ṣẹ̀tọ́ ni sọ ọkẹ́ já sí pé ọ̀pọ̀lọpọ̀ náà jumhurun min al-ulama wọ́n ní ìhun tí ọba jẹ́ làádà bá fún ẹni tó ṣe alàgàtà láàrin ẹni tó fẹ́ rà àtẹni tà yìí ọgbọ́dọ̀ jẹ́ màálù máa ìgbè ìwọ tó bá ní gbọ́jà fáwọn ẹni yẹn iye báyìí lówó tó ń gbà ọ ọ gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a mọ̀ sọ lóbi yá pé Ibn Sirin rahimahullah àti ata àti Ibrahim an-Nakha'i àti Hasan wọn ò rí kó burú bí ẹni tí bá ń ṣe alàgàtà yìí ó lè gba owó làádà lórí ẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ kódà fáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma àwọn ní kò burú kọjá sí pé ẹni tá sọ yìí pé ìtajà tẹ́nìkan máa lọ bá gbé fẹ́ni tó fẹ́ ra yìí ó lè sọ pé bẹ́ẹ̀ hàdà sàwùbà aṣọ bá ń ta ọmọ àìlà kaza wọ kádà fáwọn àlàkì ìwọ̀n tó bá lé sí látẹ̀rẹ̀ ní ti yìí five thousand naira tọ́ bá ta five five wọ́n ló five hundred naira orí rẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ afáwa eh, Muhammad ibn rahimahullah àtàbí olùjẹlẹ òun náà sọ wípé àní kò burú téèyàn bá sọ wípé bí kádà ọjà yìí bá ń ta pẹ̀lú nǹkan báyìí ìhun tó bá jèrè tó bá rí ń bẹ̀ ọ̀lẹ́kà àwọn bẹ́yìn ni ìwọ̀ bẹ́yìn nìkì wọ́n ló lérè yẹn tàbí kẹ́kẹ́ sọ pé ìhun tó bá tún rí lérè lẹ́yìn owó yìí ìgbé àtẹ láàjọ fi hàn alimami bukhari rahimahullah ta'ala rahmatan wasi'a wọn ní kátàkárà tó ṣe kíni o tó ṣẹ̀tọ́ ni pẹ̀lú kárí alàgàtà tí ó bá ara lé tajà tí ó wà láàrin olùta àti olùrà tó bá ti já sí pé ara lé lẹ́nu tó ní ọjà yẹn ṣùgbọ́n rẹ̀ kejì òun ni samsaratul hadir lilibadi kára lé bárò oko tajà ilé ìlọ́jẹ́ haram lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn olùmọ̀ pẹ̀lú àwọn nùsùsù tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé lọ́ọ́ pàdé àrò oko tí ń dọ́jàbọ̀ ẹ̀ jáwé yẹn ọjà ń fà ní lọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ̀gá àbọ̀ ọ̀tá ẹ̀ má ṣe bẹ́ẹ̀ o ẹ̀rì kan wá nẹ́sùn tó kẹ̀ di clear gẹ́gẹ́ bí ọ̀run ṣe máa ń tí ó sì clear ní ìrọ́bì àti nahar láàrin gbogbo ọ̀sán sáńsì sáláń sọ pé làyẹ̀bi hadirun libadi ẹni tó wà ní ọ̀gbọ́dọ̀ tajà fáró oko ẹ jẹ́ kálukú jàǹfààní lára wọn. fọlẹ́ǹsì ń bọ̀ látoko níìsì ìhun tó fẹ́ tà táwọn àwọn òkọ́ ìdíwọ́ yẹn ó ti pè rẹ̀ àwọn aráalé ó sì jàǹfààní ṣùgbọ́n àwọn aráalé tá a lọ pàdé rẹ̀ á di alágbàtà tí sọ ọjà dàn wọ́n ní ṣókí òun náà ni pé kò sí nǹkan tó burú láti máa ṣe kátàkárà ní àtòrí ẹ̀rọ ayélukára nígbà tá a bá ti sọ gbogbo májẹ̀mú tíṣẹ̀rí àfẹ́ ká sọ kó sì já sí pé ẹni tó fẹ́ bá ní tajà yẹn aráalé náà lọ fẹ́ ṣe alàgàtà láàrin òun àtẹni tí ń rà àtẹni tí ń tà Allahu ta'ala a'la. wa a'lam ọlọ́run bá ti sọ àwọn olùmọ̀ ní ẹ̀sìn dáadáa látẹ̀sẹ̀rẹ̀ ah, yóò túmọ̀ sí pé ẹni yóò lọ bá gbọ́jà tó ní tọ́ọ̀ bá ti rajà ikú lọ́dọ̀ mi mọ́jà padà mọ́ gbà ó túmọ̀ sí pé náà kẹ́ni tí ń tajà ọmọ sọ́ra fún bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ máa sọ́ra fún ìbéèrè mi ni ó sọ yìí pé arábìnrin tí ó ń ṣe nǹkan àlejò ṣáájú ṣáájú káwẹ̀ tó dé ọwá ti wọnú àwẹ̀ sí ìjọ kejì ọ̀sán kejì ní nǹkan ìdá ó wẹ̀ ó ṣe sọ̀rá kódà àwọn tó mọ́ra ní sàfóòrò fún wọn gbá tó jẹ di àṣùwà báyìí bẹ́ẹ̀ ló bá tó rí ẹ̀jẹ̀ kékeré tó tún jáde rẹ̀ arábìnrin ní tó tún ni àbí máa gba yẹn lọ. Ah, ìdáhùn sí ìbéèrè oníbéèrè àkọ́kọ́ náà ẹni tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí tó bá jẹ́ mọ̀ ọ̀rìn táàdà ìyẹn ni tó ṣe pé ó ti ní àdà tẹ́lẹ̀ tí máa fi ń ṣe menstruation ó ní láti já sí pé àlejò rẹ̀ yẹn ò tí ì parí ó fi sùúrù bọ̀ pẹ̀lú àwọn àlàyé tí a máa ṣe fún wa yìí àkọ́kọ́ náà agbọ́dọ̀ mọ̀ wípé dámùl haid ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ dúdú ni tó sì kì ó sì lọ́ọ̀rùn tí máa ń wáyé lára obìnrin láàyè kan láwọn àsìkò kan mo fi sọ pé wọ́n bá já sí pé nìyẹn ti ní àlẹ́ àádá pé ijọ́ fi ń ni ijọ́ mẹ́fà ni àbíjọ́ mẹ́rin ni àbíjọ́ mẹ́ta ni kẹ́nìyàn sọ àkókò yẹn irú èyí tó stop tó tún padà yẹn lájà sí pé kò tí ì lo àkókò rẹ̀ pé nìyẹn ká sì má gbàgbé wípé anabi sallallahu alaihi sọ fún Aisha nígbà sàdédé tí jáde lára rẹ̀ hajj ọ̀nà Adam nǹkan tọ́lọ́wọ́n bá kà kọ́lẹ̀ rẹ̀ lórí gbogbo ọmọbìnrin ádámù ni tó torí bẹ́ẹ̀ yóò kéré ní okùn ní gbèdéke yóò pọ̀ ní okùn ní gbèdéke ibi tá a darí ọ̀rọ̀ haidu sí ni àlẹ́ àdàtẹ́ni ẹ ti ń ṣe ni máa ń lò ní kíní àwa lọ stop jọ kẹta kódà ní máa ń tó ṣe pé tọkọ rẹ̀ bá ti ìbálò fún ó lè padà ní lọ́pọ̀lọpọ̀ gbà tọkọ rẹ̀ bá ti ìbálò ni lọ́wọ́ stop ó lè padà sọ̀ádà yẹn la máa darí sí nígbò ni haịdu máa ń bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ lásìkò tá a sọ yẹn yóò dúdú yóò kì yóò dẹ̀ lóorun ìgbò ní ọ̀pẹ́ ìdá òun ni kó stop stop kárí kárí dọ̀tí ẹ̀jẹ̀ nìyí gbọ́dọ̀ sọ nìyẹn yóò rinlẹ̀ pẹ̀lú pé kó mú òwú tí ò ní dọ̀tí tọ́gbẹ́ òwú kó mu síbi ojú ara rẹ̀ kọgbẹ ìkejì náà nàlẹ kọsọtì bẹyìndọ òun lomi wáìtì lásán tí òsín kẹkẹ tó là irú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sárábìnrin yóò ti wáyé ayé ti máa ń wáyé bẹ́ẹ̀ dáadáa wọn lọ wá ọmọ kan sẹrí àwọn obìnrin wọn a máa sẹ́ǹdì àkísà wọ́n wá sẹ́ńdẹ̀ sí àwọn Aisha radiyallahu ta'ala anha fíhì sufra òwú yẹn ni yẹ́lò máa wà ń bẹ̀ nínú ẹ̀jẹ̀ haid wọ́n máa bí àwọn Aisha léèrè pé àní sọ́lá pé sáwọn lè bẹ̀rẹ̀ ẹ̀rù sáwọn lè bẹ̀rẹ̀ ẹ̀rù báyìí mo ti àwọn Aisha máa fi ń dáhùn náà ni pé láti àìsà nà ẹ má kẹjú kí ni nǹkan yín lójú rí irú ẹni ẹni yóò ti mọ̀ bó ṣe ṣe fẹ́ sí ìsìn rẹ̀ tẹ́lẹ̀ bóyájọ́ márùn ni bóyájọ́ méje ni ó súnmọ́ kó yẹ pé kò níjọ́ kẹta lọ tó fi rírú ìṣẹ̀lẹ̀ tó rí yẹn wọ́n ní àwọn àyíṣà máa ń sọ pé ẹ má kẹjú ọ̀dì ọlọ́ọ̀tẹ̀lẹ̀ àníhà tẹ́ẹ̀fìrí alikọ́sọ̀ tàlìbàìdọ́ tẹ́ẹ̀fìrí omi funfun tó pí ọ̀yẹn wọ́n ní wọn tí àwa gbà lérò pẹ̀lú ẹ̀hún náà ni àtúbọ̀rọ̀ minal haid òun ni mímọ́ nínú haid tọ̀ tọ́ bá ti wá di wíyẹn ti rí gbà àjásí pé tọ́ba adigbẹ́jẹ̀ tún padà ń wá lẹ́yìn àlẹ́ àdá ajá sí pé àìsàn ní sẹ́ni yẹn yóò sì mọ́ra yóò sì máa bá wẹ̀rẹ̀ lọ yóò máa kírun lọ. sọ́wọ́n láyé pé fẹ́sífẹ́sí la rí àbí dọ̀tí la rí lẹ́yìn mímọ́ kò sí nǹkan kan lórí ẹ̀. bó ṣe wá nù hadithi ummi atiya radiyallahu ta'ala anha ó ní sẹ́rí àwọn àwo sírò ìdọ̀tí àti fẹ́sífẹ́sí sí nǹkan kan nígbà tá a bá ti mọ́ àṣẹ sí nǹkan kan. sọ ká ti wá láǹfààní díẹ̀ tọ́jẹ pọ̀ mọ́ béèrè oníbèrè tí ẹ̀jẹ̀ bá wá ní àwọn ọjọ́ tóbìnrin máa fi ń ṣe menstruation lóṣù rẹ̀ lápẹẹrẹ ọwọ́ afúnjọ́ méjì ó sì súnmọ́ kọjọ ìbéèrè oníbèrè ṣàdédé ńjọ́ kẹta fẹ́jẹ̀ yẹn ti stop nìyẹn nígbà tó tún díjọ́ kẹrin ẹ̀jẹ̀ tó wá wàhálà kàdà bí ṣe ń nìyẹn èyí tó kọ̀ rẹ̀ tìjú náà ra àwọn olùmọ̀ náà ní pé sísítọ́ọ̀pù ẹ̀jẹ̀ ní àwọn ọjọ́ tóbìnrin máa fi ń ṣe haidu tó ti mọ̀ tẹ́lẹ̀ yọ àdùn haidu á sì rò rẹ̀ pé ń ṣe menstruation náà ni kọ̀bá àmà wà rárá túlé ọjọ́ ó ń ṣe menstruation náà ni wala ibrata bi inqita'i dam àti ẹni wòye ànígbójú wo pé ẹ̀jẹ̀ yẹn stop àbí kò stop ìhun tó jẹ́ wòye wa tá wòye sí ni pé so àmì pẹ́jẹ̀ ti stop kí sì làmì pẹ́jẹ̀ stop òun náà ní alikọ́sọ̀ tòlùbẹ̀ ìtọ́ omi funfun èyí tó já sí pé àwọn obìnrin tí wọ́n ti ń ṣàlejò wọ́n dá omi yẹn mọ̀ torí bẹ́ẹ̀ ó dájú pé obìnrin yòó tí ì parí menstruation rẹ̀ ni kó má gbààwẹ̀ o tó bá gbààwẹ̀ kó láwẹ̀ o wallahu ta'ala a'la wa a'lam. jazakumullahu khairan ìbéèrè oníbèrè ni wọ́n ní báwo ni a ṣe máa ka ọ̀nà òtún lórí ẹ̀mú tá a bá kí bí kò tiẹ̀ ṣe tààrà wíńtà sísáájú ká tó lọ sí rọ̀kan ni àbíláyìn gbàtà bá dìde lórí rọ̀kan àti pé ṣé gbogbo gbàtà bá ti ń kí ṣe tààrà wíyí láàmà kankan mú ti lórí rẹ̀. ẹ̀rí ọ̀rọ̀ nípa kònóòtù ó ní àwọn àlàyé tó pọ̀ nínú àkọ́kọ́ ní agbọ́dọ̀ mọ kí ni tí wọ́n ń pè ní kònóòtù tó bá ní alkònóòtù àpájùlẹ̀ yìí tá a máa ń ṣe ní wẹ́tẹ̀ọ̀ ìyẹn irun tí èjì ò lè pin tá a máa ń kí kẹ́yìn àti tá a sì máa ń fi sóòrù. àlùkòónú ọ̀tún tá a bá wí gbólóhùn yẹn ìtumọ̀ oríṣìí ni máa ń tú. ó lè túmọ̀ ìdúró kéèyàn dúró pẹ́. ó sì lè túmọ̀ dídákẹ́. ó lè túmọ̀ dídúnrín mọ́jọ̀sìn. ó lè túmọ̀ àdúà. ó lè túmọ̀ tasbih. ó lè túmọ̀ kéèyàn ní kòṣèwà kó fi tẹ̀mítẹ̀mí sí lọ́hùn. àlùkòónú ọ̀tún ọ padà di ohun tó ṣe pàǹpadà ń lò fún orúkọ àdúrà kan tá a máa ń ṣe níbi irun láàyè kan pàtó nígbà tá a bá dó ẹ̀rí àlùkùnútù yìí afẹ́ká ṣe nígbà yóò tó bá wà nú ọdún kí ni wàá ní ìpínlẹ̀ rẹ̀ èyí àlùkùnútù kí ni ìpínlẹ̀ rẹ̀ wọn náà ní hadithu alhassan bin ali radiyallahu ta'ala anhuma gẹ́gẹ́ bó ní béèrè béèrè pé bó ni wọ́n ṣe máa ń ṣe. Ah, alhassan ibn ali radiyallahu ta'ala anhuma ó ní òjíṣẹ́ ọlọ́run ọba kọ́ mi ní àwọn gbólóhùn kan ó ní kí n máa wí níbi wítìrì kí làwọn gbólóhùn náà allahumma hdini fi man hadayt ọlọ́run fọ̀nà mọ́ mi láàrin àwọn ẹni tó fọ̀nà mọ́ wa aafini fi man aafayt sì jẹ́ ń gbádùn láàrin àwọn ẹni tí o fún lálàáfíà wa tawallani fi ma tawallayt ọlọ́run dákun ṣàtìlẹ́yìn fún mi láàrin àwọn tó ń ràn lọ́wọ́ ọ̀báríkì lè fi máa àtọ́ yìí kó o sì ṣe ìbùkún fún mi níbi ohun tó o bá fi ta mí lọ́rẹ ọ̀kí ni ṣàròmọ́ kọ́bọ́ yìí kó o sì sọ mi níbi aburú tó ti pé ọlọ́run ọba ti kádàrá rẹ̀ fa ẹnìna kàtàkùbí torí wọn lọ máa ń ṣe ìdájọ́ ló pé gbogbo wọn là yóò kó dọ̀ àlèk a lè gbé ìdájọ́ lórí ìwọ ọlọ́run fa ẹnìna hù láyà zùlùmọ́ wà lẹ́yìn kò lè yẹpẹrẹ ẹni tí bá ń dàpọ̀ mọ́ wọn ọlọ́run ọba tó ṣe pé tí wọn ọlọ́run ọba ní í ṣe í máa ń darapọ̀ mọ́ ni í máa ń tẹ̀lé wọn ọlọ́run ọba ni. tabarakta rabbana wa ta'alayt torí bẹ́ẹ̀ gbígbọ́ngbọ́n wọn ọlọ́run ọba ṣẹ̀dá wa gíga rẹ̀. hadithi ọwọ́ anusan ni abi daud àti tirimizi àti eh, ibn majata wa nasai òfin ọ̀fẹ́ ashabu sunan wọn gbé hadithi jáde. sọ yẹn bóò ni gbólóhùn alqunut ṣe wá e wá rí ni a ṣe mọ́sálà mi náà tún nìyẹn torí àárí àwọn ọ̀rọ̀ mi fi gbogbo àṣùbà ni ẹ̀rí pé yẹn wà lọ́dọ̀ àwọn màlìkíyà bẹ́ẹ̀ ẹ̀rí ṣùgbọ́n àárín náà àwọn olùmọ̀ tí wọ́n jọ yé wa pé nígbà tájà ló bá wáyé ni kódà tájà ló bá wáyé gbogbo wákàtí márààrún a lè ṣe a lè gbóhùn sókè ńbẹ a lè tẹ́wọ́ ńbẹ àwọn yẹn lè sàmì ti ń ṣe gbọ́ làwọn á ṣe alùkònúùtù yìí alùkònúùtù fil witr qabla rúkọ ṣáájú kátó rúkọ ni lẹ́yìn tá a bá ti ka kùránì tán tàbí kéwù dúró tán ni òun ló fi lẹ́tọ̀jú pẹ̀lú hadithi Ubay ibn Ka'b radiyallahu ta'ala anhu wọn ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọn ní máa ń kí wítìrì fọyọ́ kùnúùtù qabla rúkọ yóò dẹ̀ fi alùkònúùtù kó di pé yóò ṣe rúkọ ẹ wáyé àlùkùnútù lẹ́ẹ̀kan náà ó tún lè wáyé báàdà kùnútù báàdà kùnútù ṣùgbọ́n irú èyí tí ó bá wáyé lẹ́yìn kùnútù lè hájà sí àbí ẹ̀bádà rùkú bá ti wí alìkùnútù tí ó bá wáyé lẹ́yìn rùkú lè hájà sí kí ni hájà tá a gbà lérò fún ẹni anẹ́sìlá orin tájà ló bá ṣẹlẹ̀ ẹ̀yìn rùkú nìyẹn máa jẹ́ ìyẹn ni àlàyé hadith anas eh, bin malik radiyallahu ta'ala anhu wa ardọ́ irú ìyapa ṣáájú rùkú lẹ́yìn rùkú yìí minal ikhtilaf al-mubah tọ̀dọ̀rí ọmọ ajẹ́ tàdé wọ̀ wọ́n rí kìíní wọ́n rí kejì táwọn sọ sáláǹsì ṣùgbọ́n wọ́n kẹ́ wàá sọ wọ́n rí pé àsìkò nẹ́zílà òun lè yí tọ́ bọ́ sẹ́yìn rùkú rẹ̀ pé ńgbà tó dìde rùkú ló ṣe tó ní ti nẹ́zílà pàpà jùlọ nígbà tí wọ́n pa àwọn al-qurra àwọn alálùkùránì sẹ́wọ́ntì táwọn ọ̀daràn kan pàjọ ní sọ ẹ̀yìn rúkú ní ansu sálàfì àlùkùnú tì yẹn sí. tó nípa bẹ́ẹ̀ ìhun tá a fẹ́ ká ṣe ládùn abẹ́ náà ni a ti kà fún wa yẹn ìyẹn sì lè ṣe àsàlátù fanabi sọlá sọlá níbẹ̀ torí pé orin ilẹ̀ fáwọn sọ̀hábà máa ń ṣe bẹ́ẹ̀ kò bá yòókè máa ń ṣe bẹ́ẹ̀ tó bá kí tàràwí fáwọn èèyàn àtẹnudọ́pẹ̀ ní Abi Halima Mu'adh al ìkànnú àwọn ẹni tí Umaru yàn nílé mọ́mú tí wọ́n máa ká sámú fáwọn èèyàn nǹkan tá a gbọ́dọ̀ jẹ́ ó tún yé wa mẹ́wọ́n ni pé kì í ṣe súnà òun ni kíkùn ní tún gùn kò gbọ́dọ̀ gùn rárá ìbá ló gbọ́dọ̀ jẹ́ a sì gbọ́dọ̀ máa dùn ká máa rẹ́ mú sí i asọ́pọ̀ apá lè gbọ́wọ́ òkè níbẹ̀ kò sí nǹkan tó burú a lè òkè nínú rẹ̀ pẹ̀lú hadith tó wá ah, hadith Anas Malik radiyallahu ta'ala níbi ìtàn àdúrà táwọn sọ̀sálà ń ṣe ìpè àwọn tí wọ́n pa àwọn kúrà ó ní mo rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí bá ti ń kírun àṣùbà àtàbà yóò gbọ́wọ́ rẹ̀ sókè yóò ṣe pé láwọn ènìyàn ilé ìwà ni musa imam ahmed rahimahullahu ta'ala. àbí ah, Rafi' òun náà ni mo kírun lẹ́yìn umar ó fi hàn pa lè gbọ́wọ́ sókè ń bẹ̀. tó umar wá sí kí ni ó sì kunutu lẹ́yìn orúkọ ó sì gbọ́wọ́ rẹ̀ sókè. àátù wí jákè ni ó sì wí jákè. ilé ìwà ni sunan al-Bayhaqi rahimahullah Abu Hurairah radiyallahu ta'ala anhu wọn lóun náà máa ń ka al-Qunut tí yóò sì gbọ́wọ́ sókè nínú oṣù Ramadan tó ṣùgbọ́n tá a bá gbọ́wọ́ yìí sókè a gbọ́dọ̀ fi pa ojú o eléyìí ń jẹ́ àlàyé bóòlù àti ṣe al-Qunut yẹn yẹn kò gbọ́dọ̀ fi pa ojú a gbọ́dọ̀ fi ragbá àyà nígbà tá a bá parí torí pé kò sẹ́ni kankan tó wà lórí ẹ̀ ká fi nígbà tá bá parí rẹ̀ yẹn ọ̀sẹ́rì kankan tó wá látọ̀dọ̀ àwọn sálàfà bí nǹkan kódà bọ́jà ti bá kírun gan aṣàdó àtàn àwọn aláfẹ́rajú àfẹ́ra ẹlòmí ò tún bẹ́tọ́ ó tún máa fi yí gbogbo ẹ̀ tó kọ̀ sẹ́rì kankan bẹ́ẹ̀ eléyìí ni àlàyé ṣókí nípa àwọn tó ní í ṣe pẹ̀lú alkunut wallahu ta'ala a'la wa a'lam. Alákọ̀ọ́kọ́ àwọn èyí tí wọ́n máa ń ṣe fún wítírì ẹlẹ́ẹ̀kejì àwọn ni ti ẹ̀nàzílá nígbà tí àjálù lọ́ba ṣẹlẹ̀ tí wítírì tí máa ń wáyé ṣáájú ṣáájú ká tó lọ sẹ́rọ̀ kan bákan náà ti nàzílà àjálù máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ìrànkó ìṣára fún ọ̀la ọ̀kàrọ̀ ìbéèrè oníbèrè mi ó ní pé ẹ jọ̀wọ́ sí obìnrin tí ó ń fún ọmọ lọ́yàn tó lè gbà rẹ̀ tó bá rí báyìí obìnrin tóun náà wá lóyún tó wá rí nira látara oyún tó níyì tó jẹ́ pé ààwẹ̀ yìí kó ọ̀rọ̀ lọ́rùn ó ní kí ni ojúṣe òun gẹ́gẹ́ bí mùsùlùmí nínú Ramadan tó ń wọlé gbà wẹ̀ látara ọ̀rọ̀ yìí tó wọlé. ó lóyún kò lè gbà wẹ̀ àtẹnudí ń fọmọ lọ́yàn méjèèjì papọ̀ ni ẹni tó lóyún àtẹnudí ń fọmọ lọ́yàn nǹkan wà nínú ṣẹ̀ríà ni pé táwọn méjèèjì bá ń bẹ̀rù pé ìnira lè bá wọn àbí ó lè bá ọmọ ẹni tọ́mọ wà nínú àbẹ́ni tó ó lè pé ìnira lè bá wọn àwọn méjèèjì ó sinú ìyẹn ni pé wọn ò ní gbàwẹ̀ wọn sì máa fún aláìní lóúnjẹ ìjọ kọ̀ọ̀kan aláìní kan jọkan aláìní kan jọkan pé dandan ọjà tí wàá sọ yìí pé ń tọ̀ wọ́n sà mú sàárẹ̀ àtúntò mi wá yóò sá jẹ́ nǹkan tí ó tọ́ aláìní kan níjọ́ kọ̀ọ̀kan. sọ wọ́n ní ẹni àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ìgbẹ́ ẹ̀rí àwọn ẹni tó ṣe wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìyẹn áyà yìí afáwa abdullahi ibn abbas radiyallahu ta'ala anifuma wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbà wa kẹwàá látọ̀dọ̀ wọn pé rúkì sọ ní sheikh al-kabir wal-ajuzi al-kabira fi dhalik. tó wọ́n sẹ̀dẹ̀ fún àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú àyàtà kàyí tó ṣe pé àwọn méjèèjì rẹ̀ ni wọ́n lágbára àti gbà wẹ́ọ́ wàhálà lẹ́dínà yóò ti kúnnahu kéde àtúntò àmú mìsíkì àwọn yẹn lágbára àti gbà wẹ̀ ìgbẹ́ wọn lè sínú tó bá wù wọ́n yẹn ni pé wọ́n lè sínú tó bá dẹ̀ wù wọ́n wọ́n lè fún aláìní lóúnjẹ wọn ò sì ní sàgbèsè lẹ́yìn ìgbà yẹn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu wọ́n á ní sẹ́rí áyà yìí wọ́n padà wá parẹ́ wọn ò lò mọ́ ẹni ọba lágbára kọ́ gbá àwẹ̀ ni pàápàá jùlọ ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó tún padà wá pé faman shahida minkumu shahra falyasum ẹni tó sùn bá bá láyé gba ẹ̀rí ọwọ́ ajá sí páyà yìí padà rinlẹ̀ nígbẹ̀yìn yẹn àyà yìí wá padà rinlẹ̀ wípé ẹni tó ní àyà yẹn sì ń bẹ o àṣeyékùn kẹ̀díẹ̀ ẹni tó ti dàgbà lọ́kùnrin wọ̀lẹ̀ àjùzìl kẹ̀díẹ̀rọ̀ àti arúgbó lóbìnrin táwọn méjèèjì ọ̀bá lágbára àti gba àwẹ̀ wọ́n fi àwẹ̀ lẹ̀ wọ́n ti fa aláìní jẹ kàdáálì bẹ́ẹ̀ náà lọ́rọ́ ṣe rí alihubla olóyún bẹ́ẹ̀ náà ni wàlímọ́rù dẹ́rẹ́ ẹni tí ń fọmọ lọ́yàn táwọn méjèèjì náà bá ń páyà pé gbígbàwẹ̀ lè kó sùtá báwọn àbọ́mọ àwọn náà fà wẹ́lẹ̀ wọ́n sì máa fún aláìní ní oúnjẹ aláìní kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan wọ́n máa bọ̀ eléyìí wà tuntun dàbí ìdá old rahimahullah ta'ala tọ́sàlàyé àyà yẹn yìí pé àyà yẹn ní parí ọ̀padà rinlẹ̀ fún arúgbó lọ́kùnrin àti lóbìnrin fáwọn ènìyàn lè fà wẹ́lẹ̀ ó sì rinlẹ̀ fún ẹni tí ń fọmọ lọ́yàn àbẹ́ni tó lóyún tó bá rí gbígbà wẹ̀ lè kó nira báwọn àbí bọ́mọ irúfẹ́ wọn yẹn lè fà wẹ́lẹ̀ tí wọ́n sì bọ́ aláìní kọ̀ọ̀kan níjọ́ kọ̀ọ̀kan ẹ̀rí inú tí wọ́n á tún jẹ́ kọ́rọ̀ yìí clear wọn ò sì ní sẹ́gbèsè kankan lẹ́yìn Ramadan inú tí ó jẹ́ clear dáadáa wọn tó ní hadith Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu wọ́n ti sẹ́ ìṣesí àwẹ̀ òjijì ọlọ́run sallallahu ní máa ń gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù yìí sì tún máa ń gbààwẹ̀ àṣùrà ọjọ́ kẹwàá ní oṣù muharram nígbà wàá pàdé ọlọ́run wá sí àwẹ̀ ó ṣe lọ́rọ̀ ẹ̀yẹ nígbà tó lọ́run sọ ayà kalẹ̀ pé ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun lẹ́yìn ìgbà yẹn lọ́dún aṣọ ayé mi ìkàlẹ̀ pé ṣáà rọmọdán lẹ́dí unzila fihi al-Qur'an ike oṣù rọmọdán tí wọ́n sọ al-Qur'an ìkàlẹ̀ ńbẹ̀ yẹn huda linnas tí ń jẹ́ mọ̀nà fáwọn èèyàn ọba yìí náà ti mí nàlẹ́ huda wal-furqan àti àwọn àlàyé oríṣiríṣi nínú mọ̀nà ó tún jẹ́ àpérọ́pọ̀ tọ́ tó fi ń ṣàlàyé gbogbo ìdájọ́ ẹni tí ń gbèlú tó sì lálàáfíà wọ́n wá ṣe ẹ̀dẹ̀ fún aláàárẹ̀ àti arìnrìn àjò wọ̀tábàtà lè ẹ̀tà ààmù ẹ̀rí pé Hadith yìí kú ìfún aláìní jẹ òun lọ padà rinlẹ̀ pé àgbàlagbà máa ṣe tó yẹ kó wọn lágbára àti ṣe kíni o àti gbààwẹ̀ aláìní kọ̀ọ̀kan ni wọ́n máa bọ́ bẹ́ẹ̀ náà ló ṣe wá rinlẹ̀ ẹni tí ń fọmọ lọ́yàn àbí ẹni tó lóyún tó ṣe yí pé oyún tó níyẹn àbọ̀mọdé ń fún lọ́yàn tó bá ní kó ń gbáwẹ̀ á kó sùn tá a bá tàbí kó kó bọ́mọ irúfẹ́ àwọn ènìyàn sábàtà lè ti àmú láhùn fífún aláìní lóúnjẹ lórí ilẹ̀ fáwọn èèyàn máa ṣe eléyìí tó wà ní sọ́nà àbíta odò èké ẹgbẹ́ wa mi tún wa Malik látọ̀dọ̀ Nafi látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní wọ́n béèrè nípa arábìnrin kan tó lóyún gẹ́gẹ́ bó ní béèrè náà ṣe béèrè pétérù bá ń bá pé tóun bá ní kóun gbá rẹ̀ ṣùtọ́ mà dé bọ́ ọmọ tóun ti ń bẹ́nu ikùn òun yìí wọ́n lọ fáwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu bá wa sọ báyìí pé tuftiru wa tut'imu makana kulli yawmi miskinan muddan min hinta yóò jáwẹ̀ yóò sì máa fún aláìní kọ̀ọ̀kan lóúnjẹ níjọ́ kọ̀ọ̀kan kí ni ó máa fún ọ mọ́dò kan nínú xíntọ̀ ìyẹn ọkà bàbà eléyìí wà ní tẹ̀dírí ìbúraàwì sókí nú ọ̀rọ̀ òun náà ní pé ẹni tó bá ti lóyún ti ń fọmọ lọ́yàn tó bá yẹ fáwẹ̀ ọmọ máa kó nira bá yóò kó nira bá ọmọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sinu onígbàwẹ̀ yóò sì máa fún aláìní kọ̀ọ̀kan lóúnjẹ lójoojúmọ́ táwọn ẹ̀ máa fi parí kò sì ní sin àwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan wallahu ta'ala a'la wa a'lam àwọn kan san àwọn olùmọ̀ wa ní ẹ̀sán olóore ẹni tí ó lóye àtẹni tí ó ń fún ọmọ ní ọyàn ọ̀nà kan náà lọ̀rọ̀ àwọn méjèèjì bá wá wọ́n bá ti rí pé nǹkan tí ó ń ṣe àwọn yóò kó ìnira táwọn bá bá rẹ̀ yóò kó ìnira báwọn kí wọ́n fi àwẹ́lẹ̀ kí wọ́n sì máa fún àwọn aláìní ìdí mọ́rin bá wọn lágbára fúnbìnrin ńkọ́ kódà ọmọ pé ó ní wọn lára mo ní ọ̀rọ̀ kan bẹ táwọn ọ̀rọ̀ kan máa ń sọ pé kódà ewúrẹ́ àtolóńgbò jẹ́ àwọn sọ́dọ̀ wọ́n máa ń jẹ́ wọn báwọn ẹni Ramadan ṣé irú obìnrin náà kó fi í mọ́ni ìgbé kódà yóò ní lára náà ṣé kó fi í mọ́ni ìgbé kọ́ ọ̀rọ̀ náà ọba subhanahu wa ta'ala náà ní ẹ má fi ọwọ́ ara yín fa ohun tó máa jẹ́ parun fún yín o ó sì tún wà nù ayàgbà wà látàkọ́túlù àǹfùsàkùn ẹ̀mí ìpara yín o nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kana bikum rahima aláàánú lọ́jẹ́ ọlọ́run bá ti mẹ́ tí ìṣẹ̀rẹ́ àbá ti mẹ́dẹ̀ akágbẹ̀dẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ sí tó bá fún wa lẹ́dẹ̀ kágbẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí sáré pé máa ń fẹ́ nǹkan tó bá mú sọ pé le ká sì mú nǹkan yẹn náà ní mo tó le mo tó bá dẹ̀ kágbẹ̀dẹ̀ mẹ́ ẹni tí ó gbẹ̀dẹ̀ ó dájú pé tèlé bá wá bí ó sì fọ́ náà nìyẹn torí bẹ́ẹ̀ kẹ́ ni ó ṣe sùúrù ó fàwẹ́ lẹ̀ lópin ìgbà tí ọba ti kó nira bá ọlọ́run tààlà àìlà wà àìlà. ìbéèrè ní ìtúnlẹ̀ lẹ́yìn oníbèrè bèrè pé ẹ dákun kí ni ojúṣe ẹni tí ọlọ́run bá jogún ọmọ fún pé ojúṣe tí ó ṣe fọmọ rẹ̀ ni àbí tó lójúṣe ojúṣe kan tó wà tó wọn tó wọn ṣe fún ya àbí tó àwọn tó wọn ṣe fún rẹ̀ tó bá bímọ kí lójúṣe náà. Ah, àbọ̀yá àwọn tí ẹni yìí ń dọ́gbọ́n béèrè tó ní béèrè ń béèrè wọ́n fẹ́ ká mẹ́nu bà díẹ̀ nínú àwọn ẹ̀tọ́ èyí tó ṣe pé ọmọ gbà lẹ́gbẹ̀ẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì ìyẹn ni pé èyí tí ọmọ máa gbà lọ́dọ̀ ìyá èyí tí ó gbà lọ́dọ̀ bàbá tó bímọ èsì ọ̀rọ̀ sílẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù tálá náà láti kọ́kọ́ yẹjú rẹ̀ nísọ́tù bá kọ́rọ́ áyà igba àti mẹ́tàléní two thirty three ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ni wàlúwàlídàtú àwọn ìyá lọ́mọ yurdi'na awladahunna hawlayni kamilayn wọn ò fún ọmọ wọn lọ́yàn ní ọdún méjì gbáko liman arada an yutimma ar-rida'a fẹ́ni tí ọba fẹ́ wàhálà mọ̀lúdì lọ́hùn oríṣìkò hónà wọn kì í sùwàtò hónà bil ma'ruf àti ìgbà ẹni tá a bímọ fún tá a ní ẹni tá a bímọ fún bàbá ni ẹni tá a bímọ fún nìyẹn bàbá ni ẹni tá a bímọ fún ń bẹ lọ́rùn tiẹ̀ náà dẹ́dẹ́ lọ́jẹ́ fóun náà rísíkò hónà wọn kì í sùwàtò hónà bil ma'ruf kí ni ìyálọ́mọ máa jẹ kí làwọn ìyálọ́mọ jẹ kí ni wọ́n wọ̀ lọ́nà tó dáa nítorí pé gbèsè ó jẹ́ kó yé wa pẹ̀lú ìgbìdánwò wípé tóbìnrin bá bímọ ìsábà máa ń ní bùkátà tó ń jẹ ju tẹ́lẹ̀ lọ ọlọ́run kò ṣe sùúrù gbogbo àwọn ẹni tí wọ́n lọ́mọ ọlọ́run kọ́ bá ní wò ó ọlọ́run kọ́ máa fa àwọn ọmọ ọmọ wa lójú o kí ká jèrè wọn níyà ayé àtijọ́ fi dàlù kìyàmà ẹ̀rí kó dàbí ọmọ kú mọ́ obìnrin lọ́wọ́ ọyàn ọ̀sán oúnjẹ ó sì tún máa rà nínú títí ọyàn yìí ó fi padà gbẹ tọmọ ọba rí ìfàmù so ohun tó wà lábẹ́ rẹ̀ nìyẹn tọ́lọ́hún fi dákọ méjì ojúṣe tá a máa ń ṣe fóbìnrin pọ̀ ọwọ́ adákọ méjì yẹn lè láàmìyà ẹni tá a bímọ fún ó fi dandan fún kí nìyá ó jẹ kí làwọn ìyá yẹn ó jẹ bákan náà wọ́n kì í sùn àtòfóònù àti pé kí ni wọ́n wọ̀ bílí máa rò fún lọ́nà ẹ̀tọ́ ta fóbìnrin bá bímọ aṣọ sábà máa ń gbó mọ wọn la pípọ̀ jù omi ọmú ògbò ọmọ ọ̀dẹ̀ nígbà yọ̀ ń dá àtọ̀ àtìgbẹ́ nígbẹ́ màámi mọ fẹ́ tọ̀ màá mi mọ fẹ́ yàgbẹ́ ọmọ òní lè wí bẹ́ẹ̀ yọ kẹ́ máa ṣe náà ni bí yẹn bá sì fọṣọ láfọ̀ tún fọ̀ kí ló máa kẹ́yìn aṣọ aṣọ padà gbó náà ni ọba adẹ́dà ni lọ́nà ẹ̀tọ́ da ni o òun ni ẹni tá a bímọ fún lọ́gbọ́dọ̀ fi wá ìjẹ ìmu àti wíwọ̀ fún àwọn ìyá lọ́mọ lọ́nà ẹ̀tọ́ da nítorí pé la tukallafu nafsun illa wus'aha àní lábẹ̀mí kẹ̀kẹ́ lọ́rùn àfihàn tó bá nígbà láàyè nípa rẹ̀ látòdọ́rọ̀ wà lídàtún bí wà ládìhà òǹbí kankan ọgbọ́dọ̀ fi ọmọ rẹ̀ kó dààmú bá bàbá ọmọ wọ̀lá mawludun lahu bí wà ládẹ̀ ẹ̀ńtà sì bímọ fún bí ṣe bàbá rẹ̀ ọgbọ́dọ̀ fọmọ yóò bí ní lẹ́nu. ọmọ àlọ́ yẹjú rẹ̀ ni tí bá sì jọ bí ni wàhálà lùwárí sí mí sílùú dáàlì tọ́wọ́ àti pé kò sí bàbá ọmọ ẹni tí ó jogún bàbá ọmọ yẹn náà gbogbo ohun lọ́rùn bàbá ọmọ náà ń bẹ lọ́rùn rẹ̀ o ọba àṣẹ̀dá wa ni wà ní àrọ́ ọ̀dà ń fi sọ́ọ́lá ń tàrọ́ bí mìngúmọ̀ wọ́tẹ̀ṣẹ̀ wúrì tí wọ́n bá fẹ́ já ọmọ yẹn tí wọ́n wo ọmọ wọn kí dùn ló wáyé láàrin lọ́kọ láyà wọ́n sì jíròrò ọ̀la jìnnà àlè hímọ́ ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn wọn. ọ̀yìn àrọ́tù àǹtẹ̀sídẹ́rù àwùlẹ́ẹ̀dẹ́kùn tẹ́ bá fẹ́ tí ẹ bá ti fílẹ̀ ìhun tẹ fẹ́ fún ẹ nìyẹn lọ́nà ẹ̀tọ́ da lówó ọ̀yà wọ́n tẹkùn lọ ẹ̀bẹ̀rù ọlọ́run tí rẹ̀ ní ẹsẹ̀ má sì rẹ̀ pa ti wá àìlẹ́mú ànàlọ́ àbí mọ̀ sí àmọ́lú nàbà sùnyẹ́ kẹlẹ́ ọmọ yìí pọ́ lọ́wọ́ ọba ó rí gbogbo ohun tẹ̀ ń ṣe yẹn yẹn so nípa bẹ́ẹ̀ á ti yìí ó ti kó àdìlú kí ni ohun tó jẹ́ ẹ̀tọ́ tí ọmọ máa gbà lọ́dọ̀ ọ̀yà àti ẹ̀tọ́ wo ni bàbá náà máa ṣe fún ìyá lọ́mọ tó yẹ pé ọ̀kẹ́ ọmọ ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ díẹ̀ lálàyé nípa rẹ̀ onípe tá a bá bímọ tán afẹ́sá dọ̀wọ́ dòrò lórí ẹ̀ èyí bímọ kó rojú wọ́n ní kí ló dé à ń tí wọ́n jẹ̀ yín náà ni ọlọ́run ni ó pèsè wọn jẹ̀ fún wọn. bákan náà wọ́n pe kíníkan ní tahnik mo ní ká jẹ dàbídù lójú ayé ànábì sallallahu alaihi bó ṣe wá nù hadith àbí musa al-ash'ari radiyallahu nígbà tó bímọ ọlọ́gbé ọmọ yẹn bá ànábì sallallahu alaihi oníṣòwò dámúrò dání ó ní bẹ́ẹ̀ ni ó sì jẹ támúrò àti sọ̀sálà ń jẹ ọwọ́ òtìjẹ́ tó kúnná ọwọ́ amú támúrò yẹn tó tọ́ rẹ ti wà mẹ́ ó fi rẹ ọmọ yẹn lẹ́nu ó sì sọ ọ́ lè kọ́ ó fi hàn yí pé inú ojúṣe nìyẹn tó jẹ́ tọ́ta gbọ́dọ̀ pé òun ni tahniku yìí nígbà tá nẹ́bí wà láyé òun ni wọ́n máa ń lọ ọba tí ó ṣàdúrà tí ó sọ̀rọ̀ àlùbáríkà sallallahu alaihi wasallam fọmọ yẹn nígbà tá nẹ́bí ti lọ tán bàbá ọmọ náà lè ṣe yóò fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí bákan tó bákan náà nínú ẹ̀tọ́ yẹn wọ́n ní ká sọmọlé kọ́tọ̀ dà ká sọmọlé kọ́tọ̀ dà téèyàn bá ní para ẹran súnà ìyẹn lè sọmọ yẹn lẹ́kọ́ níjọ́ tó bí tí ọba ti pa ẹran súnà ó lè sọ níjọ́ keje ká tún sàdó àfọmọ yẹn bákan náà ní ojúṣe wọn ni wọn tó ń pè ní àlàkíkọ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣọlá sọ pé ó gbọ́ ọmọ tá a bá bí wọ́n ti fi dógò ẹran àkíkọ rẹ̀ ẹran súnà rẹ̀ báwa náà sì máa ń wí ilẹ̀ yorùbá tó yẹ pé ẹran yìí á pa nípa àtọmọ tá a bí yẹn á ẹran da á sì fa orí rẹ̀ wọn gbé hadith yìí jáde sọ ẹran ẹyọ kan ni bó ṣe wá nù hadithi dáhùn sọsọlá ń sọ wípé alghulamu hakku ani alghulami ṣaataani mutakafi ataani ìwọ̀n tó jẹ́ ojúṣe ẹ̀tọ́ tá a ṣe lórí ọmọ tá a bí tó bá jẹ́ ọmọkùnrin òun lẹ́ran méjì tí wọ́n ṣe déédé ara wọn ṣùgbọ́n tó bá jẹ́ ọmọbìnrin ṣáà ẹran ẹyọ kan ní ọ̀jẹ̀ lábẹ́ ẹ̀tọ́ yẹn tó ṣe wípé ìyá ọlọ́mọ lè ṣe wọ́n láǹsọ̀sọ́lá fún Fatima ó ní rẹ̀ Fatima lọ́wọ́ fá orí ọmọ rẹ̀ tó bíi ọ̀tàsọ́dàkì بزينة ṣàríhì fìtọ́ kó sì lọ sí sàárà pẹ̀lú ohun tí yóò sùn ọrùn rẹ̀ bá gbé jáde kọjá sí pé sílífà wà fi sàárà sàárà yìí àdìsí mi tún sàlàyé pé sàárà yìí wàá sí fún daniel alimọ̀sáàkì ọwọ́ àdùnsínẹ́nu tìrìmìsì nínú ojúṣe tá a tún ṣe fọ́mọ gẹ́gẹ́ bó ṣe wà nínú ìbéèrè oníbéèrè òun náà ní dábẹ́ fọ́mọ ó lè bọ́ síjọ́ keje náà kò sí nǹkan tó burú pàpà jùlọ tó bá jọkùnrin tó bá jóbìnrin a lè lọ lára pẹ̀lú mọ̀rẹ́ àwọn elétò ìlera pípé ara yẹn máa ń kéré àṣejù ó sì fẹ́ wọ̀ bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ àmì sọ̀sálà ń kìlọ̀ fún wa ká má ṣàṣejù níbi dídábẹ́ ọmọbìnrin gẹ́gẹ́ bá ti mọ̀ pé dídábẹ́ ni minal fitr nínú àdámọ́ lọ́wọ́ ètò ìpè wọn fẹ́ ká sí àdámọ́ Islam ni tàbá fẹ́ fóbìnrin afẹ́ ó dẹ̀ ń já pọ́nlé fún tí wàhálà òfin ní ṣẹlẹ̀ tí òfin ní ya aláṣẹ́wó pàpàá jùlọ àtúrí hadithi tó jẹ́ yọ pẹ̀lú hadithi zaltakọ alkhitanan fọkàn níwájú balghus tọ́ba di ibi abẹ́ méjèèjì pàdé ajásí pé ìwẹ̀ títí kí ni o ó ti di dandan nìyẹn sáwá sọ pé a lè fi ìlọ́lára sí tóbìnrin láti dábẹ́ fún pẹ̀lú pé ká jẹ́ ọpẹ́ débi pé ara rẹ̀ yóò ti gbó díẹ̀ tí wọn fi ní mú lámú kanlẹ̀ jù wọn fi má ba ọjọ́ iwájú ọmọbìnrin yẹn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n dáhùn ń sọ fún Ummi rọra rẹ kíní tí wọ́n ń gé níbi ara obìnrin yẹn rẹ̀ ńlẹ̀ díẹ̀ má gé wọlé o nítorí pé tọba ọ̀rá rẹ̀ ńlẹ̀ yẹn á ń dọ̀rù lè ajé kójú ẹ̀ tutù wà á lọ ẹ̀ńdá zawj yóò sì jẹ́ tó tóbi fọkọ rẹ̀ yẹn ni pé yóò máa ọkọ kò sì ní ya aláṣẹ́wó eléyìí wà nù sahihi al-jami' nínú àwọn kẹta àti mẹ́nubà tó jẹ́ ẹ̀tọ́ tí ọmọ máa retí lọ́dọ̀ ìyá òun náà ní fífún lọ́yàn ìta sọ pé yóò wáyé fọdún méjì ìgbà tọmọ yẹn máa fi lágbára ní ọdún méjì gbáko lọ́ máa jẹ́ tíyẹn bá fẹ́ kó pé pérépéré ẹ̀rí nínú ẹ̀tọ́ yòówù náà ni àdán náà ni mo ju tọmọ tọmọ kékeré ní ìsìta ń tọ́ lọ́wọ́ òun ọmọ ohun tí ń jẹ́ náà ọmọ ohun tí ń jẹ́ kòtò bóò láti máa sọ tí òfin ní kọ́ ọbọ náà tí òfin ní kó kòtò tí ò ní fọ́ gèsò gbogbo eléyìí àmójútó ẹni tó sì lẹ́tọ̀ọ́ sílé ju obìnrin ni iṣẹ́ obìnrin ni ti tọmọ iṣẹ́ obìnrin gbáà ni wọ́n ti gbé àwọn májẹ̀mú tó pọ̀ lẹ̀ lórí kóbìnrin tí wọ́n bá tọmọ tí ó ṣe tí ó jẹ hádìnà yìí aláwọn májẹ̀mú kẹta gbọ́dọ̀ rí lára rẹ̀ àkọ́kọ́ àlàáfì ọgbọ́dọ̀ jẹ́ nítorí pé ó yẹ pé gbogbo àtàwọn máa ń fẹ ọ̀ká máa ìyàwó ògùn rárá rà ó ìgbé ìbí ni ó bímọ nígbà tí wọn bímọ yóò sì bá ọmọ jẹ yóò jẹ nítorí lágbára ní ẹ àti náà lọ fi ń jókòó sójú kẹrẹ ti ń sùn yóò ní tóun náà lè dìde tí ọmọ kó má tọmọ lọ́nà tí ọ̀dà yóò jẹun tó ti bàlágà yóò sì jẹun tó ní àmánà tó níwà kò sì gbọ́dọ̀ jẹni tí ọlọ́fọ̀ níta gbàlérò ni pé tí pẹ̀sùká bá ṣẹlẹ̀ láàrin tọkọtaya kó tó lé ní gómìnà ọba yẹn tọmọ ọgbọ́dọ̀ fọkọ tọ́bí ti fọkọ mí kọ̀lẹ́ tọmọ bó ti wá nu hadithi amru bin àni abihi an jaddihi tani yẹn náà ni abdullahi bin amr bin al-aasi radiyallahu ta'ala anhuma wọ́n ní arábìnrin kan ọlọ́ọ̀bá òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́ ayọ̀sọ́lá ó ní èrè òjíṣẹ́ ọlọ́run ọmọ mi nìyí ikùn mi ni mo fi lóyún rẹ̀ èmi mo fún un lọ́yàn yìí sì máa ń gbé máyà mi káàkiri bàbá rẹ̀ wá kọ̀ mí lẹ́ sí ọwọ́ adúlóhùn fẹ́ gbọmọ yìí lọ́wọ́ mi òjíṣẹ́ ọlọ́run ní àà yọ gbà bò à ń ti àhàkù níhì máa làmù tẹ́ǹkìhì ìwọ lọ́lẹ́tọ̀ọ́ sí kọ́ tọ́jú ọmọ rẹ̀ yìí nígbà tó o bá ti fọkọ mi lábẹ́ kí lójúṣe tá a ti fọmọ á rí ọmọ yẹn lórí ọ̀rọ̀ yóò sì mọ̀rọ̀ sọ yóò sì máa sọ̀rọ̀ tó da yóò máa wípé lóhun tawhid bi la ilaha illallah nígbà tí bá ń sọ̀rọ̀ á wá sinmi fún á máa fún lóúnjẹ tó da gbogbo ibi tí ó ti wo fíìmù tí ó ti wo fídíò tí ó ti máa gbórin fèrè àníjọmọ yẹn máa wà ń bẹ á kọ ọmọ yẹn nímọ̀ á kọ lẹ́kọ̀ọ́ á ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ lábẹ́ kíkọ lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ nípasẹ̀ ńlẹ́ o. àdébí sallallahu alaihi wọ́n ní àlékò sọ́ọ́tọ̀ àyíṣu yàrá ọ̀hún àlùlùbẹ́ẹ̀tì fa ináhu adábòláhù ẹ lọ sọ pàṣẹ kọ́ síbi táwọn ará ilé òtì rí torí yẹn gẹ́gẹ́ lẹ́kọ́ wọn bákan náà tún kọ́ wọn yìí ní sọ́lá a máa mú lọ mọ́sálásí wọ́n sọ sọ́lásí kọ́ alẹ́ kọ́ yẹn níbi àlímù àwùládàkùnmú sọ́lá ẹ káwọn ọmọ yín nírun nígbà tí wọ́n bá dọmọ ọdún méje ẹ sì lò wọ́n nítorí rẹ̀ tí wọ́n bá dọdún mẹ́wàá ẹ má jẹ́ wọn sùn bìkan náà mọ́ tí wọ́n bá dọdún mẹ́wàá bákan náà a ti dọ́gba láàrin àwọn àtàwọn ọmọ ya rẹ̀ káfí má bọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ yẹn jẹ́ anabi sọlẹ́nu hadith nu'man ibn bashir radiyallahu ta'ala nígbà eh, tí òun lọ fún ọ̀kan náà ọmọ rẹ̀ lẹ́bùn ẹrú òsì fáwọn yòókù àwọn sọlásí gbogbo ọdẹ ló fún yẹyẹ onírọ eléyìí nìkan lòun fún àjíjọ ọlọ́run ní má fi mí jẹ́rìí sọlọ́sọlá lórí àbòsí torí bẹ́ẹ̀ ìtẹ́kùnlọ́ ẹbẹ̀rọ ọlọ́run wa'dilu láàrin àwọn ọmọ yín eléyìí ni díẹ̀ nínú ẹ̀tọ́ èyí tó ṣe yí pé ọ wà fún òǹbí àti ìyá ni àbí bàbá ni òǹtọ́ yẹ kó pé fún ọmọ gẹ́gẹ́ bí ojúṣe wallahu ta'ala a'la wa a'lam. pẹ̀lú àlàyé ìwé tí kí tó yìí lórí àti pé ọkùnrin àbúgbẹ̀yìn dábà máa fún ọmọ gàún dáàdì dàbà lọ́tọ̀ lórí bóòlù yóò ti tọ́ ọmọ rẹ̀ ọ̀tọ́pàá ní sàn ọmọ ní ẹ̀sán lórí ìbéèrè míì tí àwọn oníbèrè ti béèrè ẹni pé wọ́n ní sí ìgbà láyé wà láti pa èso máa lórí ẹ̀hún tí èso bá ń gbọ́yìn bákan náà ni pé ẹni tí tó ń dà láàmú pé pé iṣẹ́ ń pé ẹ̀rọ àgbà tẹ̀síwájú lẹ̀rọ ń bá ibẹ̀ ní so ní jáde lọ sàlùwàlà ní so ní jáde lọ sàlùwàlà tó ní iye ìgbà tó fi lè ṣe léyìí dáa tí ìbéèrè yẹn ọjọ́ ìbéèrè tí ọpẹ́ ká tí n bá sì yín gbọ́ yé ìbéèrè oníbéèrè kọ́kọ́ sọ yìí pé ṣé èèyàn lè pa èso mọ́ra abẹ́kọ̀ ìbéèrè oníbéèrè tún wáyé pé tí èso bá pọ̀ lápọ̀jù ìgbà mélòó ni èèyàn máa fi ṣe àlùwàlá ṣùgbọ́n láti lè dáhùn sí àwọn ìbéèrè yìí ọláwọn kẹta tí a gbọ́dọ̀ kọ́kọ́ yẹ̀nẹ̀nẹ̀ rẹ̀ náà tó tí ó yẹ kí ayanjú rẹ̀ àkọ́kọ́ náà nígbà tí oníbèrè béèrè pé sá lè paṣọ mọ́ra ní orí irun àkọ́kọ́ fásitì yìí sọ kí làwọn nǹkan tá a kọ̀ fún wa láti máa ṣe nínú irun òun làwọn nǹkan tí quotation wa ẹsẹ̀ ọ̀rọ̀ wá pé àrọ́ọ̀mù ni àbí wọ́n kọ̀ nínú rẹ̀ kí làwọn nǹkan yẹn àkọ́kọ́ wí fún wa náà àwọn nǹkan tó yẹ pé a kọ̀ nínú òrùn yìí kì í ṣe pé ó lè bàrún jẹ́ ṣùgbọ́n ó lè dí ládẹ́ ẹni tí ń kírun kù kátẹ́tí gbá àwọn nǹkan yẹn ó súnmọ́ kí ohun tí oníbèrè béèrè kọ́ wà nínú ẹ̀ àkọ́kọ́ nù rẹ̀ òun ni alex ti sọ̀rọ̀ kéèyàn fọwọ́ dábàdì ìkejì kéèyàn máa gbójú sí sánmà ìkẹta kéèyàn máa wo nǹkan tó lè múyàn bísí tí ò ní fi fọkàn sí irun ìkẹrin kéèyàn máa wọ̀túnwọ̀sì láì nídìí pàtàkì kan ìkarùn kéèyàn máa mú ọmọ níka kó fi máa ṣe sábàkà ọmọ akọwọ́ bọnú ọwọ́ ibi tí ń kírun lọ́wọ́ ìkẹfà kéèyàn máa rún ọwọ́ ìkeje òun ni kéèyàn mú aṣọ kó kó pa á mọ́ra ìyẹn ni pé kó da aṣọ bora kó wá mú ọwọ́ rẹ̀ méjèèjì kó sínú aṣọ bóyá ìyẹn lágbádá àbọ̀wọ̀ kìnnìkan kó wá mú ọwọ́ méjèèjì kó sínú aṣọ kó máa rùkú kó máa forí kẹlẹ̀ tẹ́ láì ní yọwọ́ jáde ìkẹjọ kéèyàn máa yẹ̀wò nínú oorun láì ní fọwọ́ bòlù ìkẹsàn kéèyàn máa tutọ́ síbi tí à ń dojúkọ gbogbo àwọn nǹkan ìyá kọ nígbà tí èèyàn bá ń kírun lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe pọ́pọ́ àrùn jẹ ṣùgbọ́n ládà àrùn lè dínkù kéèyàn máa tutọ́ síbi tí èèyàn kọjú dá kíbla àbí ọwọ́ ọ̀tún ìkẹwàá òun ni kéèyàn dijú nígbà tí ń kírun ìkọkànlá òun ni kéèyàn máa fa ohun kọ́ máa rẹ́mú kó dùn ún ohun sùtá níbi títí ń kírun lọ́wọ́ ìkejìlá òun ni kí èèyàn mú ọwọ́ rẹ̀ kó gbé sáàrin ìfẹsórúkú kó lóun rúkú náà nìyẹn ẹ̀rí pé yẹn lágbára kó ṣe pé orí ìfẹsórúkú nílọ gbé ẹni lọ gbọ́wọ́ sí nígbà tó rúkú ìkẹtàlá òun ni kéèyàn máa kí àlùkò àn nígbà tó rúkú àtìgbà tó sùjúd àbí kéèyàn sí ẹlẹ́ẹ̀kẹrìnlá òun ni kéèyàn tẹ ìgbọ́n rẹ̀ ẹlẹ̀ ọ̀tẹ̀gbọ́n ẹlẹ̀ nígbà tó forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún òun ni kéèyàn máa kó aṣọ jọ àbí irun tó dá ó ti pé ọ̀sẹ̀ máa ká aṣọ ni níbi tí ti ń kírun lọ́wọ́ ẹ̀rí pàpà jùlọ nígbà tó bá fẹ́ forí kalà ẹ̀rí eléyìí náà wà nù kẹta kọ̀ nínú òrùn ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òun ni kéèyàn máa mú ẹmọ́ọ̀dì kófílélẹ̀ kọ́ ajá sí pé ojúgun rẹ̀ yóò dojú ojúkun rẹ̀ yóò dojú ẹ̀kọ́ lẹ̀ báyìí níbi tí ń kírun lọ́wọ́ yàtọ̀ sí ìkì áwò tá a ti mọ̀ tí yóò jókòó fífọ́ wàrà yẹn ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun ni kéèyàn gbé ọwọ́ lórí ilẹ̀ nígbà tí ń forí kalẹ̀ níbi irun pàápàá jùlọ wà àlàáfíà ọwọ́ agbélé e lẹ̀ báyìí kí èsè pé nkẹ́kẹ́ lọ́kọlù tó fi ń ṣe bẹ́ẹ̀ ìkejìdínlógún òun ni kéèyàn kí aláàárẹ̀ máa forí kalẹ̀ lórí ohun tó ga bí kọ́ gbá kùtù àbága àwọn míì máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa forí lórí àga àbórí àpótí ìkọkàndínlógún òun ni kéèyàn máa fi ọwọ́ gbá òkúta kéékèèké káàkiri nígbà tó fẹ́ máa forí kalẹ̀ níbi tó ti fẹ́ forí kalẹ̀ àbí tó máa ṣe níbi títí ń kírun lọ́wọ́ èyí tó fi pé ogún òun ni kọjá sí pé orúnkún léèyàn kọ́kọ́ gbé lọlẹ̀ kọ́wọ́ tó lọlẹ̀ nígbà tí yẹn fẹ́ forí kalẹ̀ ìkọkànlélógún òun náà ni kọjá sí pé èèyàn máa ju ọwọ́ sọ́tún ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì nígbà tó bá fẹ́ sálámọ̀ ẹ máa wọn kẹwàá yóò tún ṣe báyìí yóò tún

èyí tó fi pé thirty three òun gẹ́gẹ́ ní ṣe déédéé ìbéèrè oníbéèrè òun náà ni àsọlá tó hajjọra ti tọ́ ààbò kéèyàn máa kírun gbá àwọn ti gbóúnjẹ ẹlẹ àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn kírun nígbà téèyàn ń ṣe máa lọ ìgbẹ́ máa lọ àbí yẹn ń tarí só ti wà nù hadith Aisha ó túmọ̀ kó ṣe pé ó ti padà sí oníbèrè yìí pé nà kéèyàn pa òun la fi parí ọ̀rọ̀ yẹn kéèyàn pa sómọ́ra lórí irun kọ̀tọ́kọ̀tọ̀ náà àlẹ́bí sọ́lá àṣálá sọ pé èèyàn gbọ́dọ̀ máa kírun ọ̀là húwà yòdà fi hàn hó àbáṣá ni tó ń pẹ́ gbin méjèèjì ń ti ń ti kùtì káàkiri ìgbẹ́ni àti ìtọ́ni tí ń ṣe ìgbẹ́ máa lọ ìtọ̀ máa lọ ìsọ́nẹ̀ máa lọ lórí irun ó sì lóhun kírun òun bẹ́ẹ̀ ara bíi ti wù kàn mọ́ so bá wáyé bẹ́ẹ̀ fún yẹn ẹnìyẹn ti kó sínú nǹkan nu àlùmọ̀nì ìyá tó fi sọ́lá àwọn kẹta kọ nínú òórùn tó já sí pé kò lè barun jẹ́ o wọn yóò di láada ẹni tí ń kírun yóò di ikù ẹ wá rí níparí ìbéèrè yẹn ibi ẹni tó ti fi ń yaṣọ lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ló ní ó sàlùwàlá ẹ̀ẹ̀kan náà ni lófin ìgbà tó bá já sí pé sóyẹn ti di àrùn ìdájọ́ oníṣẹ́ hádọ̀ náà lálọ́ sí kí ni o òun làálọ̀ gbé fẹ́ nìyẹn òun làálọ̀ gbé fẹ́ nìyẹn nígbà tí a dùn báyìí insha Allah a tún máa tẹ̀síwájú ìbéèrè àwọn oníbéèrè nígbà tó bá tún di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ká má gbàgbé ní pé tẹ̀síwájú